bantu olekutabo twanjanirira abantu tatama tewoka kasan abu abu kuma shi tewoka kakana na eh to yanzu akuta da kana da kuke yi shakwasu kwa bora da ta yi kare doki fara wasan da 21 years kenan yau da 21 years shakwasu kwa bora ya waka doki ya baba wani ya ce ya sofa rana kama abin da kamata kudi zan gudu ko kaba zan gudu da doki ka ya baba wani ya ce ya sofa doki pali dini rafi wani wuri cina bonnet kamar ya tuma cina mamaki a kwafu na batu kasuwa mune sipe ya tipo Nyame yɛ adwuma papo namba two ɔmo ne ɛyɛ sipɛti po wɔkura nkɔki bia bɛbɔ ɔdi atia. Wara ibi nsi kara nka mun jɛ kama sɛnɛ mɔsi da. Ɛyɛ rɔfiw. Ara si o ti ka sɛ. Sɔsɔ pidabɔ ni tete tu akɔ pɛtɛ ko mugu ase wa fi bɔ n'odi aba fi jɛ fɔbɔ. Tumali saaro kutabɔ sɔ platɛ bɛrɛ wɔbɛ. Fɔbɔ ne kun. Fɔna saba bɛ di yan san yiri ma ko kɔ. Ɛyɛ mugu ase ne kutabɔ ni ma sɔn ma. Fɔ platɛ bɛ kun. N'o b'a fɔ ne tɛ paso tubɔ na ba bɛ di yan platɛ a bɛ di. Who say yeah, Alifa? Please tell me the arrow. I bet you ever want to talk about community. Who say? Or in Tabula, or March organizer, the tournament organizer, Mr. Kuta Kutara Disco, check us for one of the men of the United States, and I take a bar, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two people, two Mijina Turani Sasisi um, Timna ne Amura Kwai Akrano Mesafa Tuja Ami Mesafa Tuja Goalkeeper Ali Dede Kaiser Ababua Station Owa Kobi Sule Ayasawa Ofori Kwamano Soe Kobi Branche Ali Dede Adnan Mataraz Onuwe Kobi Branche Bele Huda Awe Afaru Soe Kobi Sabodomoto, Branchadidi, Nana Pepe, Abatela Orokobi, Chief Pashu, Mipase Orokobi, Branche Kofilapa, Oruzu Ekobi, Branchadidi, Abuaje, Abako, Oruzu Ekobi, Dauda Robinho, Onusu Ekobi, Abidina, Akwe, Onusu Ekobi, Santuna Branche, Saini Nibasa Aba Amando, Onusu Ekobi, Malam Rabiu Dodo English, Onusu Ekobi, Branche Idisise, Bravo number two, Onusu Ekobi, Santuna Branche Mbaro, Jean Franco Tola, Onusu Ekobi, Beli Branche Nwamoko, Kochina Malam Yaya, Head Coach, Onusu Ekobi, Santuna Isa Rahman, Onusu Ekobi, Body Boy, Onusu Ekobi, Yeah, Mopua, Pierre, so far so good for living now. Pierre, you are teaming at what? Pierre, so far your assessment. Ọlọ́ba Akẹ́wìlẹ̀ ẹ̀fọ́sùn Pierre wọn lọ́wọ́ Taiko, yẹ ẹ̀sìtẹ́tìkò mọ́ọ̀kì, oṣù ẹ̀sẹ̀ ni mo ṣe fẹ́ mo sẹ́kẹ́ àbí ọmọdé mọ́ ẹ̀sìtíà ọlọ́ba Olúṣẹ́gun wa ẹ̀mí ní yọ̀ because listen na ọ̀sẹ̀ yẹn ṣe ẹ̀ka listen na ọ̀sẹ̀ listen na wọ́n ṣe eré ẹ̀sìn yà pray eré bíyà ayé kama bíyà ayé àjẹbá accusé Musa Okonkwo they are Okonkwo because if you wan go Ali Yamboy the likes of Nida uh, this guy Dauda Rabiru sisi mawabola tu ekyina n'afɔ mawabola afɔlɔ ekyɛn sɛ obi bɛ fɔ abidi na bɔ abo abo akoro ɔno so di same thing ɛna obiara yɛ ne deɛ baako baako kofi lampa ɔfika nti wɔ ɔno so ka ho ɛna muti maestro muti

yɛ bɛ sɛ yɛwɔ place ɛwɔ stamba o scout nsɛm nka yɛwɔ place ɛwɔ stamba goal kandi o bɛ taa se bɔ a la ee eyi squad na ehu a ye hu a ye hu a ye hu goalkeeper kaizan apapo extension wɔn e kobi sule aka sɔ awɔ ni fourteen good years wofɔlukrom wɔn e kobi wobɛnya aberantɛ fa no atnan matarasi akotiala defenda wɔno ɛgyinam huda yɛroa songo wɔno ɛgyina mfimfini malam hamza yes sapon songo nana prɛmpɛ akotiala mujib maestro mujib maestro mepasɛm